أيها المؤمنون ما زلنا معكم في العقبات على طريقكم إلى ربكم والشيطان رأس الموانع وتتبعه النفس والهوى وكذلك الفساد في الأرض وإذا سلك الإنسان طريق الفسق ويظلم ربه أو نفسه والمخلوق غيره ضل وهوى والعياذ بالله من ذلك أيها الناس إياكم والكذب وإن الكذب يهدي إلى الفجور والفجور يهدي إلى النار والكذب في سلسلتنا هو المانع السابع يمنع من كل خير وبر والله لا يحب الكذب والكذاب ويحب الصادقين والمخلصين جعلنا الله من عباده الصادقين وقد أوصانا الله سبحانه وتعالى بالصدق والتمسك به وبصحبة أهل الصدق ونهى عن الكذب وأمر بالش وأمرنا باجتنابه واجتناب أهله قال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال ابن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم وهو الصادق المصدوق عليكم بالصدق فإن الصدق يهدي إلى الجنة إلى إلى البر وإن البر يهدي إلى الجنة وإياكم والكذب وإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار ونسأل الله تعالى أن يجعلنا من الصديقين ọpẹ́ ni fún ọlọ́wọ́n subhanahu wa ta'ala ọlọ́ọ̀ba tí adá ọpẹ́ fún òun náà ni ọba tí ó fún wa ní àǹfààní láti tú di ọjọ́ júmọ́ àti tèní ayyuhal mu'minun ẹ̀yin onígbàgbọ́ òdodo mazilna ma'akum fil aqabati ala tariqil huda aw ala tariqikum ila rabbikum ohun tí a sì fi ń sọ̀rọ̀ òun náà ni àwọn nǹkan tí máa ń kọdí ni kúrò ní ojú ọ̀nà ọlọ́run ọba àlekèọlá gẹ́gẹ́ bá ti ṣe sọ wípé shaitan la'natullahi alayhi olùkọ́dínní ní kúrò ní ojú ọ̀nà ọlọ́wọ́n ọba wàrásì alimawani ẹ̀ ṣèyítọ́ọ̀nù yìí sì ní òun lólórí gbogbo tí máa ń kọ́dínní kúrò lójú ọ̀nà ọlọ́wọ́n ọba lẹ́yìn èṣù òun náà ní ẹ̀mí wa ẹ̀mí wa náà a máa kọ́dí wa kúrò lójú ọ̀nà ọlọ́wọ́n ọba bákan náà ní ìfẹ́ inú lẹ́yìn ìfẹ́ inú yìí nínú tí a tún máa rí tí a tún máa kọ́dí ẹni kúrò ní ojú ọ̀nà ọlọ́wọ́n ọba àlékíọ́lá òun náà ní ìwà àbàjẹ́ ìwà ọ̀daràn lẹ́yìn eléyìí òun náà ni máa ṣe àbòsí àbòsí sí ọlọ́run ọba àbòsí sí ẹ̀mí ara wa àbòsí sí àwọn ẹmọ ẹ̀dá ènìyàn mi àbí ẹ̀dá mi nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba abẹ́ ọlọ́run ọba kó má ṣe là wá kúrò níbi àwọn ìwà burúkú yìí ayuhannas ẹ̀yin ọmọ ẹ̀dá ènìyàn iyakum walikadib ó dọ̀wọ́ ẹnìkọ̀ọ̀kan wa láti jìnnà sí irọ́ pípa walikadibu yahdi ilal fujur torí pé irọ́ pípa yìí ó máa ń sọ̀yàn di ọ̀daràn ni téèyàn bá ti jẹ́ òkúrọ gbogbo ohun tó jí àwọn ọ̀ràn míì tọ́lọ̀ ọba ní kámádà gbogbo ẹ̀ láàrán lọ́rùn láti máa kó sínú ẹ̀ wal fujuru yahdi ilan nar ẹ wàá rí ìwà ọ̀daràn ohun tó máa ń ṣe òun náà ni kó máa ń sọ ni di ọmọ náà wàlíkàdìbò fi silsilatina huwa al-mani ìsàbẹ̀ nínú àwọn àkọlé eléyìí tí a ti ń bábọ̀ tó jí àkọlé gbogbogbò wípé àwọn nǹkan tí máa ń sọ nínú kúrò lójú ọ̀nà ọlọ́wọ́n ọba eléyìí tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì ń òun náà ni irọ́ pípa yamna'u min kulli khayri wa birr ẹ̀rí irọ́ pípa yìí ó máa ń kọ́ dín ní kúrò ní gbogbo dáadáa àti ìwà rere wallahu la yuhibbul kadhib wal kadhibin ọlọ́run bò sí nífẹ̀ẹ́ sí irọ́ pípa àti àwọn tí wọ́n máa ń parọ́ wa yuhibbu sadiqin wal mukhlisin ọlọ́run bá sì nífẹ̀ẹ́ sí àwọn tí wọ́n bá máa ń ṣe òdodo tí wọ́n máa ń sọ òdodo tí wọ́n máa ń hùwà òdodo àti àwọn tó jẹ́ wípé wọ́n máa ń ṣe gbogbo nǹkan torí sí ọlọ́run ọba àlékè ọlá ja'alana Allahu min ibadihi as kó má ṣe kà mọ́ àwọn ẹrúsìn rẹ̀ tí wọ́n di olódodo qad awsana Allahu bisidik wàtàmásókè bihi wàbí sóhùbàtì ahli sidik ọlọ́ọ̀bá ti pa wá láṣẹ pé ká jẹ́ ni òdodo ká máa ṣòdodo ká gbá òdodo mú ká sì máa báṣọ rẹ àwọn olódodo wanaha anil kadhib ọlọ́ọ̀bá ti kọ̀ fún wa níbi irọ́ pípa wamin ahli ó kọ̀ fún wa níbi máa bẹ pẹ̀lú àwọn ó pa wá láṣẹ wípé ìṣe òdodo ni kí a máa ṣe gbogbo ìgbà ọlọ́run bá ní yá yọ alẹ́ yìí náà mọ́nu ọlọ́run ní ẹ̀yin onígbàgbọ́ òdodo ìtakùlọ́ha wakóònù máa sọ ọ̀dìkì ọlọ́run ní ẹ̀páyọ̀ ọlọ́run ọba ẹ sì máa bẹ pẹ̀lú àwọn olódodo gbogbo ìtumọ̀ náà ni pé ẹ Muhammad sallallahu alayhi wa sallam tibnu ànábì tí a ti ń sọ yìí asọ́ọ̀dì alimusduk olódodo ni ànábì àwọn èèyàn sì gbà ní òdodo ó sọ fún ibnu Mas'ud pé kó sọ fún gbogbo wa pé aleikum bisidik ó di ọwọ́ yín ẹ̀yin onígbàgbọ́ òdodo yìí máa sọ òdodo wa inna sidikọ yahadi ila libiri ó ní sẹ ẹrí òdodo yìí ó máa ń sọ ní dẹni reni òdodo máa ń tọ́ka èèyàn lọ síbi ìwà dáadáa ni. wa inna lè bí rọ yahdi lal janna ẹ wá rí ìwà dáadáa yìí máa ṣe dáadáa yìí ó máa ń sọ̀yàn di ọmọ àlùjànnà ni wa inna rajula ó ní ẹ̀rí ọmọ ẹ̀dẹ́ ènìyàn layasdoko a máa sọ òdodo wàyàtà harọ sidik a sì bẹ̀lẹ̀ tó dín ní mòdodo níbomi ó ní wàlá yazalu yasdok ó lẹ́ni yìí ò ní yẹ kò ní gbò lẹ́ni tó ń sòdodo hatta yuktaba inda Allahi siddiqa débi wípé ẹni wọ́n á wá kọ àkọọ́lẹ̀ fún lọ́dọ̀ ọlọ́run ọba pé olódodo ni orúkọ tí wọ́n á máa pè é lọ́dọ̀ ọlọ́run òun náà ni asidik olódodo ó ní wa iyyakum ó ní ó dọwọ́ yín ẹ jìnnà sí alikadib ó dọwọ́ yín wa alikadib ó di ọwọ́ yín máa parọ́ ó ní wa inna alikadiba yahdi ilal fujur ó ní tẹ́rí ẹ̀rí irọ́ pípa yìí ó máa ń sọ̀yàn di ẹni bí ni ó máa ń sọ̀yàn di ọ̀daràn ni ó máa ń gbèyàn jìnnà sí ọlọ́wọ́n ọba ni. wá innal kadhiba yahdi ilal fujur irú a máa sọ̀yàn dẹ́ níbi wá innal fujura yahdi ilan nar ó ní ṣe wá rí irọ́ pípa tó bá ti sọ̀yàn dẹ́ níbi ìwà jẹ́ níbi á di ọmọ náà. wá innal rajula ó ní ẹ̀rí ọmọ èdè ènìyàn láyàkìdìb abẹ́lẹ̀ ń tá máa parọ́ wàyàtàhárọ̀ alikadìb ẹni yìí á wá sọ irọ́ dìgbésí ayé gbogbo ìgbà la máa fi parọ́ hata yuktaba inda Allahi kazaba wọn á wá kọ àkọsílẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba pé ẹni yìí òpùrọ́ ni gbogbo ìgbà tí wọ́n bá ti ń kọ orúkọ ẹ̀ báyìí tí wọ́n bá ti ń dárúkọ ẹ̀ wọ́n máa fi kún pé alikazab musailamatu alikazab ẹni tó ń jẹ́ musailamọ onírọ́ ni òun náà parọ́ pa ànábì lọ́lọ́ ànábì ọlọ́ọ̀ba lòun lẹ́yìn ìgbà tí ànábì sallallahu alaihi wasallam ń jáde láyé tọ́ látara bẹ́ẹ̀ wọ́n pè ní musailamatu alikazab musailamọ tó jẹ́ ògbóǹtarìgì onírọ́ bẹ́ẹ̀ ọba ti jẹ́ onírọ́ bí wọ́n á ṣe padà kọ́ sílẹ̀ fún níwájú lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ní kọ́lọ́ ọba kó má ṣe ẹnìkọ̀ọ̀kan wa ní onírọ́ ọlọ́wọ́n ànábì tún sọ fún wa sallallahu alayhi wa sallam ó ní ana za'imu baytin fi wasati lijanna liman taraka likadhib wa in kana mazihan ó ní èmi ànábì sallallahu alayhi wa sallam mo jẹ́ olùṣọ́ mo jẹ́ olùpèpè sí ojú ọ̀nà àlùjọ́nà kan àlùjọ́nà tó jẹ́ wípé wà láàárín àlùjọ́nà àyè ni ilé kan ni tó jẹ́ pé àárín àlùjọ́nà ló wà liman taraka likadhib fún ẹnikẹ́ni tó bá fi irọ́ pípa sílẹ̀ ẹni tó bá fi irọ́ pípa sílẹ̀ tí ò máa parọ́ ànábì sallallahu alaihi wasallam ó lóun jẹ́ ní tí a dúró lójú ọ̀nà yìí táwa máa pè wọ́n síbẹ̀ pé àyè yín ni lọ́dọ̀ ọlọ́wọ́n ọba kọ́lọ́ má ṣẹ̀ṣẹ̀ wá ní ọmọ àlùjànnà ó ní wa nkánà mazihan kódà nígbà tó bá ń ṣeré ẹni tó jẹ́ onígbàgbọ́ òdodo kò tún ní máa fi irọ́ ṣeré torí pé ìmáa fi gidi wàhánil hasan bùnà ali hasan tó jẹ́ ọmọ ali ó ní hafiztu min rasulillahi sallallahu alayhi wa sallam ó ní mo ha láti ọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ànábì ló sọ báyìí sallallahu alayhi wa sallam mo sì ha sórí pé dá má yuribuk ilà má la yuribuk ó ní gbogbo tó bá ti máa ń ṣe ẹ́ níyèméjì gbé jù sílẹ̀ kó lọ síbi tí ò bá ti ń ṣe ẹ́ níyèméjì gbogbo tó bá ti máa ń kó yẹn sínú iyèméjì ó ní kò fi sílẹ̀ fáínà sídẹ̀kọ̀tùmá nìyà ó nítorí ń pé òdodo tó rí yẹn ó máa ń jogún ìfàyàbalẹ̀ fún ni ni téèyàn bá sọ òdodo ó nídìí láti máa bẹ̀rù torí pé tí wọ́n bá padà pè ẹ́ ohun tó sọ lánàá náà ló máa sọ lẹ́nìí wàlíkàlì bàrí ìbà ó ní owó àrí irọ́ pípa ìfòyà ni máa ń kó bá ni iyèméjì ni máa ń kó bá ni béèyàn kan bá parọ́ a ti gbàgbé irọ́ tó pa torí pé ohun tó sọ kò ń ṣe bó ṣe rí gẹ́lẹ́ ló ṣe sọ ṣùgbọ́n tó bá sọ nǹkan bó ṣe rí gẹ́lẹ́ kò nílì láti dá làákàyè ẹ̀ láàmú kó tó rántí wàyí nàlẹ́ kádìbá rí ìbà irọ́ pípa iyèméjì ni máa ń kó bá ní kọ́lọ̀ ọba kó o. ní amur bin al abdullahi amur òun náà sọ orí kí lárí ó ní wọ́n béèrè lọ́wọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn talent tó dáa jùlọ ànábì sallallahu alayhi wa sallam ó ní kullu makhmumi alqalb saduqul lisan ànábì sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ makhmumul qalb saduqul lisan saduqul lisan òun náà lẹ́nu tó ṣe wípé ahọ́n ẹ̀ òdodo ní máa ń jáde ńbẹ̀ àwọn sọ̀hábà wọ́n wá sọ fún ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní orí sọdúnkù lisan nàárífò tọ́ba ní èèyàn àwọn ẹ̀ òdodo ní máa ń jáde ń bẹ̀ amọ̀rú ẹni báyìí fáma mahmumul qalb tawalẹ̀ tó ń jẹ́ mahmumul qalb ó ní huwa tẹ̀kíyì ó lóun náà ní kíni ẹni tó páyọ̀ ọlọ́run ọba àlekèọ́lá la isma fi tí ò kí ń dẹ́ṣẹ̀ wàlà báríyà wàlà rílà irú ẹni kò kí ń sọ̀sọ́kúsọ kò sì kì í rorò kúrò olóhùn ẹni tó jẹ́ mọ̀mọ́mọ́ kálíbù nìyẹn ṣùgbọ́n bí ta fẹ́ lónú hadithi sọdúnkù lisan ẹni tó jẹ́ pé orí ahọ́n ẹ̀ òdodo ni máa ń jáde ńbẹ̀ eléyìí jẹ́nu tí anabi sallallahu alaihi wasallam tún fi sọ fún wa wal kadhibu ayyuhal ibad da'un qatil ẹ̀ rí irọ́ pípa àìsàn tí máa ń pani ni wasummu qatil ẹ̀ ìwọ ni tí máa ń ba tẹni jẹ́ gbogbo ibi tó bá wọ̀ yaktulu sọ̀híbà ẹni tó bá ti jẹ́ onírọ́ irọ́ máa ń pààyàn run ni kọ́lọ̀ ọba kó má pa èrè kọ̀ọ̀kan wá rú wàhúwa sábàbù hilakul munafiki ẹ̀rí irọ́ pípa yìí ó jẹ́ sábàbí táwọn munafiki tí wọ́n fi parun kọ́lọ̀ ọba àlekè ọlámàjẹ ká parun wà man halaka ma'ahum àti gbogbo àwọn tó parun pẹ̀lú wọn ọlọ́ọ̀ni fi kulubihi marad fazadahumullahu marada ọlọ́ọ̀ni ẹ̀rá munafiki àìsàn bẹ́nu ọkàn wọn ni ọlọ́run bá wá ṣe àlékún àìsàn tí ń bẹ́nu ọkàn wọn yìí wàláhùn àdábùn alim bí makanu yakribun ọlọ́run ní ìyẹn eléte lérò a máa bẹ fún àwọn mùnàfìkì látara irọ́ tí wọ́n máa ń pa so ohun tó jẹ́ kí àwọn mùnàfìkì jẹ̀yà wájú ọlọ́run ọba látara irọ́ tí wọ́n ń pa ni o. wákọ́ọ̀la ọlọ́run ọba àlékè ọlá tún sọ fún wa ní àyà mi suratu tauba ọlọ́run ní yáyọ wa mawahum jahannam wa bisal masir ọlọ́run ní ìrí ànábì sallallahu alayhi wa sallam jẹ́ àwọn tí wọ́n jẹ́ kẹfìrí àwọn tí wọ́n jẹ́ mùnáfìkì ọlọ́run bá ní jẹ́ àwọn lógun kó sì lé koko mọ́ wọn kó lé koko mọ́ wọn torí wípé ìyá wọn ibùgbé wọn ibi tí wọ́n padà sí iná ni ọlọ́run ní yahlifuna billah ma qalu ọlọ́run bá lékè ọlá ó ní tí àwọn mùnáfìkì tí wọ́n bá sọ̀rọ̀ lẹ́nu wọ́n á máa fi ọlọ́run ọba ọlá búra wọ́n á máa búra pé òdodo làwọn ń sọ wàhálà kọ́ni kọ́ọ̀lù kálímọ̀tì àlùkòfòrò ọlọ́ọ̀ ní àwọn tá à sọ yìí kò ń ṣòdodo ni wọ́n ń o ọ̀rọ̀ kúfúrú wọ́n ti sọ jáde lẹ́nu wọ́n ti sọ ohun tí ò ìsìlámù wọn wàhámù ló máa ń wù wọ́n pé kí wọ́n lè pabá wa ma naqamu illa an aghnahumullahu wa rasuluhu ọlọ́run ní kò sídìí tí wọ́n fi ń gbẹ̀sán lára àwọn mùmìnì tó ju wípé ọlọ́run bá rọ̀ wọ́n lọ́rọ̀ ànábì ọlọ́run bá rọ̀ wọ́n lọ́rọ̀ ní fadlihi ọlọ́run ní fa in yatawallaw ọlọ́run bá àlekíọ́lá ó ní tí wọ́n bá ṣẹ́rí padà wa in yatawallaw yu'adhibuhumullahu 'adhaban alima ọlọ́run ní àwọn mùnáfìkì tí wọ́n bá ya aláìgbọràn sọ́lọ́run ọba àlékiọ́lá ọlọ́run ọba àlékiọ́lá á fìyà jẹ wọn fa ìyà túbú ọlọ́run ní tí wọ́n bá túbà á máa jẹ dáadáa fún wọn ṣùgbọ́n tó bá ya aláìgbọràn ọlọ́run ọba àlékiọ́lá fìyà jẹ wọn fi dúnìyà wàlà àkírọ̀ nílé ayé àti lọ́run wàmà láhùn fìlà àkírọ̀ tì mí wàlíyìn wàlà nàṣír ọlọ́run nílé ayé lórí ilẹ̀ wọn ò ní rí alárànṣe wọn ò sì ní ní ẹni dúró tì wọn ọlọ́run ni wàmí ni humna ahadallah ọlọ́run ló ń bẹ́nu wọn àwọn tí wọ́n máa ń ṣàdéhùn fọlọ́wọ́n ọba àlekèọ́lá làyín àtẹ́yìnà mìfàlìhì pé tọ́nà ọba bá ṣe dáadáa fún àwọn àwọn àṣe sàárà àwọn sì máa bẹ nínú ẹni rẹ ọlọ́ni falama àtẹ́hùn mìfàlìhì ṣùgbọ́n dáadáa tó bá dé bá wá bá wọn kí ni wọ́n á ṣe àwọn ẹni yìí wọ́n á ṣẹ́rí padà kúrò ní ojú ọ̀nà ọlọ́wọ́n ọba àlekèọ́lá wọ́n á sì di mùnàfìkì kọ́lọ́ọ̀ba kó má ṣe ẹnìkọ̀ọ̀kan wa kó má ṣe wá ní mùnàfìkì ọlọ́wà ní wàlláhu ọlọ́run ní dájúdájú ọlọ́run ní àwọn ẹni tá a sọ yìí wà máa wà àdú wọn á yapa akhlafullah wọn á yapa ọlọ́run ọba lórí àdéhùn tí wọ́n ṣe fún ọlọ́run ọba àlékè ọlá ọlọ́run á sì fìyà jẹ wọ́n wàbí makanu yakribun látara irọ́ tí wọ́n ń pamọ́ ọlọ́run ọba àlékè ọlá so ohun tó jẹ́ sábàbí orí bú àwọn mùnàfìkì ìmá parọ́ mọ́ ọlọ́run ọba ni wàlíkádìbò wà kí ìmọ̀ tó ẹ̀ẹ́rí irọ́ pípa aburú tó pọ̀ ni o wàhùwà símàtú min símàtí ibilis nínú ìròyìn tá a máa fi ròyìn èṣù òun ni irọ́ pípa wàkàdàbà li àbáwẹ́yìnà adam wà hàwà èṣù parọ́ fún baba ńlá wa adam àti ìyá ńlá wa hàwà láti lè fi sọ wọ́n nù filijannati hina qala lahuma nígbà tó wà ní àlùjànnà nígbà tó ń sọ fún àwọn méjèèjì ọlọ́wọ́ bá ń sọ fún wa pé yá adam ọlọ́wọ́ ní ìrẹ́ adam uskun wa anta wa zawjuka lijanna ọlọ́run ní ìrẹ́ àti ìyàwó rẹ̀ ẹ máa gbénú àlùjànnà min haitu shituma ẹ máa jẹ ìgbádùn níbi tẹ́ bá fẹ́ wala taqraba hadhihi shajara ẹ sì gbọ́dọ̀ súnmọ́ igi eléyìí fatakuna mina zalimin tẹ́ bá ti súnmọ́ gi yìí ẹ di alábòsí fáwasíwasa làhùmà ṣèitọ́n ọlọ́run ní ṣèitọ́n ó wíwèkúwì sí wọn lọ́kàn láti lè gba aṣọ iyì tọ́lọ́ ọba àlìkè tó fi bò wọn kí ni ṣèitọ́n wá sọ fún wọn omi manaha kuma rabbukuma an hadhihi shajara illa an takuna malakaini aw takuna minal khalidin èṣù parọ́ fún wọn o ní ṣe rí ọlọ́wọ́n báyìí tó kọ̀ fún yín wípé ẹ gbọ́dọ̀ dédi igi ẹ má jẹ ìdí tọ́lọ́ fi ni ẹ má jẹ ni wipe ọlọ́wọ́n bo fẹ́ kẹ́ ẹ máa bẹ gbére ọlọ́wọ́n ò sì fẹ́ kẹ́ ẹ di màláìkà torí pọ̀ màláìkà èṣù tọ̀ pé àwọn màláìkà ipò tó ga ni wọ́n wà àbí kẹ́ di ọba kẹ́ wà ní ipò ọba nínú ọgbà tẹ́ wà yìí kẹ́ má kú ń bẹ̀ mọ́ láíláí kẹ́ sì máa wà ní ipò àwọn màláìkà àbí ipò ọba ẹ rí i pé ilé ìtọ́nà tí iṣẹ́ ìtọ́ sọ fún wọn irọ́ ni torí wípé tí wọ́n bá ní kéèyàn ṣe gbére láyé ọlọ́ọ̀bá sọ fún ànábì sallallahu alaihi wasallam ọlọ́ọ̀ ni wa ma ja'alna li bashari min qablikal khulud ọlọ́ọ̀bá ní ìrí ànábì sallallahu alaihi wasallam ṣáájú kó tó wáyé àkọ àkọọ́lẹ̀ gbére fèèyàn kan rí káwa kọ sílẹ̀ pé èèyàn kan nu ọmọ ẹ̀dẹ́ ènìyàn á máa ṣẹ̀mí gbére ọlọ́run náà kọ àkọọ́lẹ̀ afa imita ahomuna khalidun ọlọ́run ní ṣé tí wà náà bí bá kú ṣáwọn a máa bẹ gbére ni kullu nafsin za'iqatul maut gbogbo ẹ̀mí ló máa tọ́kú o ọlọ́run ti fi yé wa wípé ikú dandan ni fún gbogbo ẹ̀mí so ṣèyí tó ń parọ́ fún wọn bí pé tí wọ́n bá ti jẹ igi wọn ò ní kú mọ́ ó sì sọ fún wọn pé wọ́n á di màláìkà ọlọ́run bá sì ti jẹ́ òye wa pé màláìkà ọ̀tọ̀ ni wọ́n àyè tọ́lọ́ ti dá wọn inú tọ́lọ́ ti dá wọn ọ̀tọ̀ ni khuliqu minan nar minan nur ọlọ́run bá dá wọn látara ìmọ́lẹ̀ ni wa khuliqa adam min ọlọ́run bá dá ádámọ̀ látara iyẹ̀pẹ̀ sóò wọn ò wọn ṣùgbọ́n ó parọ́ fáwọn méjèèjì wọ́n sì gba ẹ̀tàn jẹ wa qasama lahuma ọlọ́run ní kódà ó tún búra fún wọn ó ń búra fún wọn pé àní tí mo sọ fún yìí òdodo ni kódà ó tún sọ fún wọn wípé inni lakuma ẹ rí èmi nasihun amin olùgbaninímọ̀ràn tó jó lódodo ni mo jẹ́ eléyìí jẹ́ ohun tó jẹ́ sábàbí tíṣe ìtàn ṣe fún àwọn ìyá ńlá wa àti bàbá ńlá wa tí wọ́n fi di ẹni tọ́nà ọba àlékiọlá tó lé jáde kúrò nínú àlùjànnà tọ́lọ́ ni kí wọ́n máa bọ̀ nílé ayé so ṣèitán ó jẹ́ ti máa ń tọ́ni jẹ ọlọ́run bá àlekè ọlá ó parọ́ fún Adam ó parọ́ fún ìyàwó Hawa ìyẹn Ibilis látara bẹ́ẹ̀ wọ́n bẹ̀lẹ̀ tí wọ́n jáde kúrò nínú ìkẹ́ ọlọ́run ọba àlekè ọlá ìyẹn náà ni àlùjànnà ló fi jẹ́ wípé gbogbo wa a mọ̀ pé ṣèitán onírọ́ ni nígbà tí anabiwa Muhammad sallallahu alayhi wa sallam tó kó àwọn nǹkan sàárà tí wọ́n gbà sọ́dákọ̀ ó kó fún Abu Huraira níbi tá Abu Huraira kó kíní sí ẹ̀dá kan wá síbẹ̀ láwòrán ọmọ ẹ̀dá ènìyàn ó wá jalè nígbà tá Abu Huraira débẹ̀ ó sọ fún Abu Huraira pé kó ṣàánú òun aláìní lòun àwọn ọmọ wa lé ìyàwó wa lé tóun fẹ́ bí abùkátà wọn abu filẹ̀ ó ní má padà wá mọ́ ó lóun ò ní padà wá àbúrírà ó ṣàlàyé fún ànábì sallallahu alaihi ànábì sọ fún pé irọ́ lẹ́ni yẹn pa ó tún padà bọ̀ nígbòdo ọjọ́ kejì ó tún wá ó tún ṣe ohun tó ṣe lánàá àbúrírà tún ló wá mú ó tún ànábì tún sọ fún pé irọ́ ló Abu Rira ní àyàfi kó mu lọ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam nígbà tó sọ báyìí fún ó wá sọ fún Abu Rira pé jẹ́ kí n fún ẹ ní nǹkan kan láti lè gba rẹ̀ lẹ̀ ó ní gbogbo ìgbà tó bá ti gbé nǹkan lẹ̀ báyìí tó o bá ti fẹ́ kí o lè débẹ̀ ó ní káyàtúlù kùrìsìsì làbú Rira bá filẹ̀ ó bá padà lọ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam pé ènìyàn ọjọ́ kẹta nǹkan báyìí báyìí ni mo rí ànábì sallallahu alaihi wasallam ó sọ wípé wà húwà káàdì wà nǹkan sọ ọ̀dìkan ó ní kódà kó jẹ́ pé òdodo ohun tó sọ fún ẹ pé kò káyà tùlùkúrí sí òdodo ló sọ ṣùgbọ́n kùrọ̀ ni ànábì sọ̀rọ̀ àlùwọ̀sánná wa sọ fún pé nítorí yẹn ṣèitán ni so ṣèitán òkùrọ̀ ni béèyàn bá ti jó nírọ́ ó fi ń kọ́ ṣe ṣèitán ni kọ́nà má ṣe láì nìkọ̀ọ̀kan wá mẹ́. bákan náà ẹni tó jẹ́ dajjal òkùrọ̀ lòun náà ìyẹn ló fi ń pè ní alimasihu adajal ìtumọ̀ dajal alikazab onírọ́ ìyẹn lẹ́ni tí anabi sallallahu alaihi wasallam sọ fún wa pé a padà dé nígbà tí ìgbẹ̀yìn ayé bá dé tá a jẹ́ olójú kan tá a ti sọ̀rọ̀ ẹ̀ fún wa ń bí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà òpùrọ́ lòun náà ẹni sì ni ọlọ́ọ̀bá sọ nípa òun àtẹ̀sù pé tó bá di ọjọ́ gbòǹde àlìkìyàmọ̀ wa qala alladhina kafaru rabbana àwọn tí wọ́n jẹ́ kèfèrí nígbà tí wọ́n bá wọná àwọn olùṣinilọ́nà méjì yìí òun náà ni èṣù tóun jẹ́ àlùjọ̀nù àti dajjal tóun jẹ́ ọmọ ẹ̀dá ènìyàn àwọn kẹfìrí a máa sọ pé ọlọ́wọ́n bá arina lazeni adọ̀lánà minal jinni wal ins ìwọ náà bá wá fi hàn wá àwọn ẹni méjì tí wọ́n sọ wá nù ìkọ́nu wọn nú àwọn àlùjọ̀nù ìkọ́nu wọn nú ọmọ ẹ̀dá ènìyàn wàjà ẹnu húmẹ́ pàṣẹ àkìdámìnà kí wọn náà bá lékè ọlá kó wá fi wọn sí abẹ́ ẹsẹ̀ wa báyìí ká máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ lìyàkúnà mínà asfalin kọ́ba lè jẹ́ ní yẹpẹrẹ so òkúrọ́ ni òun náà parọ́ fáwọn èèyàn tó bá dé póun ní Isa ọmọ Maryam aparọ́ fáwọn èèyàn tó bá dé pé ọlọ́wọ́n ọba lòun so ọlọ́wọ́n bò fẹ́ ká kọ́ṣe ẹ̀ nínú àwọn tí wọ́n jẹ́ òkúrọ́ òun náà ní àwọn mùnàfìkì gẹ́gẹ́ bá ti ṣe sọ síwájú mùnàfìkì òkúrọ́ ni ohun tó jẹ́ ní fáàkì gangan fún rẹ̀ àlìkádìbò ẹni tó jẹ́ wípé ọ̀tọ̀ ni tó wà nú ẹ̀ ọ̀tọ̀ ni tó ń sọ fún yín àwọn ẹni yòófùnà alikófòrò wọ́n ń fi kúfúrù ìmáṣe kẹfìrí sọ́nà wọ́n fi pamọ́ sínú ọkàn wàyùbùdúnà ìmàn wọ́n á sì máa fi ìmánì hàn sí wàyídà lákùlẹ̀dínà àmọ́nù kọ́ọ̀lù àmẹ́nà ọlọ́run ní tí wọ́n bá pàdé àwọn onígbàgbọ́ òdodo wọ́n á máa sọ fún wọn wípé àwa náà gbàgbọ́ wàyídà kọ́láwìlà ṣe àfihàn ìhìn ọlọ́run ní ṣùgbọ́n tó bá ti wà pẹ̀lú àwọn ẹni èṣù bíi tiwọn kọ́ọ̀lù iná máa kò wọ́n á máa sọ fún àwọn ẹni èṣù pé àjọ ah, wà digbidigbi ni o iná máa náhẹ́nu mustahzi òun nígbà tá a wà mọ́ṣáláṣí lẹ́ẹ̀kan tájọ́ ń ṣe mítìn tájọ́ ń kírun yẹn à ń tàn wọ́n jẹ ni kọ́ lè rò pé nǹkan náà ni wá so àwọn tí wọ́n jẹ́ mùnáfìkì òpùrọ́ ni àwọn náà ọlọ́run bá sì fẹ́ kí á gbìyànjú láti rí wípé a sá fún wọn. ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa nú ọ̀rọ̀ ẹ̀ ó ní ayatul munafik salas ó ní ẹ̀rí àmì tá a máa fi mọ̀ pé èèyàn kan munafiki ni ànábì sallallahu alayhi wa sallam ní mẹ́ta ni ìdá kádàbà ìdá hàdàtà kádàbà gbogbo ìgbà tó bá sọ̀rọ̀ àparọ́ wà ìdá wàhádà àkàlàfà gbogbo ìgbà tó bá ṣàdéhùn ajá mbẹ wàyídà túmínà kọ́ọ̀nà gbogbo ìgbà tẹ́ bá fi nǹkan sí lọ́dọ̀ tẹ́ bá gbé àmánà sí lọ́dọ̀ ajàmbá àmánà bó ṣe máa ń jàmbá àdéhùn ajàmbá àmánà wà ìsọ́là wà sọ́ọ̀mà wà záàmà annahu muslim anabi sallallahu alaihi wasallam sọ wípé kódà kó jẹ́ kó máa ń kírun kódà kó jẹ́ kó máa ń gbàwẹ̀ kódà kó tún máa kílèmù pé mùsùlùmí lòun ó nírú ẹni bẹ́ẹ̀ ńkọ́ mùnàfìkì ni ló fi jẹ́ pé ìmọ̀ parọ́jọ mọ́ ohun tó burú ni o tí gbogbo wa sì gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé a sá fún un. ẹ rí anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó sọ nínú ọ̀rọ̀ mi ó ní arúbà ó ní ìṣesí mẹ́rin kan wà mọ̀nkún náà fi hì káànà munafiqan khalisan ó ní ẹni tẹ́ bá bá nǹkan mẹ́rin lára ẹ̀ ó ní mùnàfíkì tó wà sínsíà pẹ̀lú nífàkì ẹni ẹni tó ń ṣe nífàkì lódodo ni nígbà tó wá ń kà ó lẹ́nì ẹni tẹ́ bá wá rí ẹyọ kan ṣo lárẹ̀ nínú àwọn nǹkan mẹ́rin kana fihi khaslatun minan nifaq ìṣesí kan nu nifaq ti ń bẹ lárẹ̀ náà nìyẹn nígbà tó wá kà ó ní idha tumina khana tí wọ́n bá trust yẹ pẹ̀lú nǹkan àyàpẹ̀ wa idha haddatha kadhaba tó bá sọ̀rọ̀ àpàrọ̀ wa idha ahada ghadara tó bá ṣàdéhùn àyàpàdéhùn wa ìdá khasama fajara tó bá sì ń bá wọn yànjà á jàǹbá á balẹ̀ jẹ́ á kọjá àlàlé lórí tẹ́ bá ń la kò ní gbà ó sọ wípé thalathatun ó láwọn mẹ́ta kan wà Allahu yawma al ó lọ́nà ọ̀bọ ní bá wọn sọ̀rọ̀ ọjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmà wàlá yuzakihim ọlọ́wọ́ ò ní fọ̀ wọn wàláhùn àdábùn alim ìyẹlẹ́tẹ̀ ilé wa máa bẹ fún wọn nígbà tó fẹ́ kàwé ni ó ní sheikhun zani ó ní àgbàlagbà arúgbó tó ń ṣe ṣìnà ó ṣe ṣìnà títí láti ìgbà tó jí ọ̀dọ́ ó fi wá darúgbó kò tún wá túbá ànábì sallallahu alaihi wasallam ó nírú ẹni bí ọlọ́wọ́n bò ní ṣàánú ẹ̀ wà malikun kazab àtẹ̀ntutu wá di ọba tó wá ń parọ́ ànábì sallallahu alaihi wasallam ó lọ́lọ́run ò ní kẹ́ ọlọ́run ò ní fọmọ́ kú onú ẹ̀ṣẹ̀ ọlọ́run ò ní foríjì ọlọ́run ò ní ṣíjú àánú wo ọjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmọ̀ malikun kazab ẹni tó di aṣíwájú ẹni tó di ọba ó tún wá ń parọ́ ọba ní ẹ tó o bá parọ́ tó o bá sòdodo ta ló fẹ́ mú ẹ sí ọba ní ẹ ó tún wá ń parọ́ ó ní wàá ilon mustakbirin àtẹni tó jẹ́ olòṣì ẹni tí ò ní tó tún wá ń gbéraga ṣẹ́mẹ̀pẹ́ tí ò ní ó yẹ kó rẹrẹ lẹ̀ ni kó lè rí gbà lọ́wọ́ àwọn tó ní ṣùgbọ́n òtún gbéraga àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́run ní yọ́nú sí wọn kọ́lọ́ má ṣe wa o kọ́lọ́ ọba kò fi wá ṣe kò ń dáadáa ló fi jẹ́ pé a gbọ́dọ̀ gbìyànjú fún irọ́ ó ní kéèyàn máa parọ́ mọ́ lọ́wọ́ ọba àlékè ọlá kéèyàn máa parọ́ mọ́ lọ́wọ́ ọba wàhùn abil qawl ala Allahi bi ghayri ilm ó lè jẹ́ pẹ̀lú wípé ń tọ́nà ọba òwí kéèyàn máa wí àbí ìmọ̀ tá à nípa ọlọ́wọ́ ọba ká máa kílèmù ẹ̀ ohun tá à mọ̀ ń pa ọlọ́run ká máa sọ nípa ọlọ́wọ́ ọba bóyá ń pa ìròyìn ọlọ́wọ́ ọba ni ìròyìn tó jẹ́ wípé àgbọ́yé nípa ọlọ́run ànímọ̀ àbí tọ́nà ọba fi ròyìn arẹ látara ìnímọ̀ ká mú kúrò fọ́nà ọba pé a lè fi ròyìn ọlọ́wọ́n ọba àlékè ọlá látara ìmọ̀ àìmọ̀ kan burú jọ mọ́ alikọ́ọ̀lù aláàlọ́hì bẹ̀rẹ̀ ìrẹ̀ ilé ohun tọ́nà ọba kọ̀ fún wa ni nínú ẹ̀ alifatuwa ìmá ṣe ìdájọ́ ẹ̀sìn bẹ̀rẹ̀ ìrẹ̀ ilé láì ní ìmọ̀ torí pé tá bá sọ wípé àbẹ́sìn ṣe fẹ́ ni ohun tá à ń sọ ni pé bọ́nà ọba ṣe sọ ni tó bá wá jẹ́ pé ohun tá a sọ yìí ọlọ́ọ̀bù sọ bẹ́ẹ̀ àti parọ́ mọ́ náà wọn bá àlékè ọlá nìyẹn o àti parọ́ mọ́ náà wọn bá àlékè ọlá wà tẹ̀síbà àyàtì là nínú ọ̀nà tá a máa ń gbà parọ́ mọ́ náà òun náà ní àwọn ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba àlékè ọlá ká máa pè é nírọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́wọ́ sọ fún wa wípé wàmán azulamu mimman iftara ala tó ń parọ́ mọ́ náà wọn bá ọlá àwòkàzàbà bíi àyàtì àbò ń pe àwọn ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ó ń pè nírọ́ innahu la yuflihu zalimin zalimun ọlọ́run ní kò ní gbogbo ẹ̀ tó bá di alábòsí ọlọ́run ní ẹ̀rí ọjọ́ tá a gbogbo wọn jọ ọlọ́run ló gbogbo òkú rọ́jọ́ àwọn tí wọ́n ṣe ẹbọ sọ́nà pé àwọn ọlọ́run tẹ̀ ń pè nílé ayé dà ọ̀ṣun òṣogbo dà lẹ́nu òkè olúmọdà àti gbogbo tẹ̀ ń pè lẹ́yìn ọlọ́run ọba ọlọ́run alóhùn dà ẹ mú wa kárí wọn thumma lam takun fitinatukum illa an qalu wallah wallahi ọlọ́run ní wọn ò ní rí èsì kan fọ̀jú pé kọ́ máa sọ pé ah ọlọ́run ọba Allah lọ́lọ́run wa ìyẹn jọ gbé ibi àlìkìyàmọ̀ ọlọ́run tí wọ́n ń dínà ilé ayé wọ́n wá lóun lọ́lọ́run àwọn màkúnnà mushrikin ah ah ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba mọ́ ọlọ́run ní ó ń lòrù kayfa kadhabu anfusihim ọlọ́run ní ìrìn ànábì wò wọ́n bí wọ́n á ṣe máa parọ́ mọ́ra wọ́n jọ gbèndé àlìkìyàmọ̀ wọ́n ti pe ọ̀rọ̀ náà ọba nírọ́njọ́ nílé ayé wọ́n tún wá dé ọ̀run ara wọn ni wọ́n wá ń parọ́ mọ́ báyìí wàdọ́là mẹ́kánú gbogbo ọ̀rọ̀ wọn ní rí jọ lọ́jọ́ gbogbo gbogbo àwọn tí wọ́n wọn wọn mọ́ àlìkìyọ́lá ó ní la yu'minuna bi ayati llah wa ulaika humul kadhibun ọlọ́run ní àwọn tí wọ́n máa ń dàdà parọ́ òun ní àwọn tí wọ́n nímọ̀ nípa ọlọ́run ọba àlékè ọlá wọn sì ní ìgbàgbọ́ ọlọ́run ní ẹ̀rí àwọn ẹni báyìí làwọn òpùrọ́ kọ́lọ̀ ọba kó bá ṣe làwọn bẹ̀ wal kadhibu ala nígbà míì irọ́ pípa a máa wá pẹ̀lú pé káwọn èèyàn parọ́ mọ́ ànábì muhammad sallallahu alayhi wa sallam wal kadhibu alayhi laysa ka kadhibi ala ẹ wàá rí kápárọ́ mà nọ́bì sallallahu alaihi wasallam ó lé ní ìwà ìwà burúkú ni ó yàtọ̀ sí kápárọ́ mẹ́ẹ̀dá mi nínú àwọn ẹ̀dá ọlọ́wọ́n ọba àlekíọ́lá torí pé kò tọ́ ká mọ́ lọ́wọ́ ba bẹ́ẹ̀ náà ni kò tọ́ ká mọ́ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam la nakdhibu alayhi wala pé kí ló dé tẹ wá ń parọ́ mọ́ ànábì sallallahu alaihi wasallam wọ́n ní la nakzibu alaihi innama nakzibu lahu wọ́n ní àparọ́ mọ́ ànábì à ń parọ́ fún ni à ń parọ́ láti lè jẹ́ káwọn èèyàn gbọ́ ẹ̀sìn ẹ̀yẹ èyí ń pa àwọn ẹlòmíì lẹ́ni torí pé wọ́n fẹ́ pe àwọn èèyàn sẹ́sìn àwọn ìtàn ọ̀rọ̀ àwọn ohun tí ò ṣẹlẹ̀ wọ́n lè lé èèyàn kan ó nọ́fìlà two thousand láàrin òru kílẹ̀ tó mọ talẹ̀ tó ràn nírú nọ́fìlà yẹn jọ mọ́ talẹ̀ tó ràn nírú nọ́fìlà yẹn àríkọ́nù àwọn àfà tóun náà máa ń ṣe wáàsí káàkiri ńgbà kan nígbà tí òun wá ṣerú àwọn wáàsí mọ́ tó ṣe rí padà kú omi ẹ̀ ó wá ní àwọn táwọn jọ máa ń ṣe wáàsí lénìí ó ní tí òun bá ń ka àwọn ọ̀rọ̀ àwọn ìtàn tó jẹ́ pé òun lòun rán kalẹ̀ fún wọn táwọn sì kó kalẹ̀ tó sì jẹ́ pé làwọn fi ń ṣe wáàsí káàkiri ó ní kò ló ń kà ló fi jẹ́ pé àgbọ̀dọ̀ parọ́ nítorí ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam a ti sọ fún wa rí àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n fẹ́ gba hadithi lọ́wọ́ arákùnrin kan wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀ pé man haddathaka bi hada talento sọ hadithi yìí fún ẹ ó fi iraq fi iraq ó ní arákùnrin kan ní iraq ni òun sì wà ní misro ó wà ní egypt àfa ibà dìde ó bá bẹ̀rẹ̀ sí lọ sí iraq nígbà tó wá débẹ̀ kò mẹ́ni tí wọ́n sọ wọ́n kàn ní rajulun arákùnrin kan òun náà bá bẹ̀rẹ̀ sí wá káàkiri ní Iraq ẹ kan ni ó sọ hadithi báyìí báyìí fún arákùnrin kan báyìí báyìí ní Misrọ arákùnrin lòun wa àfa ìdààmú títí títí nígbò wá pàdé èèyàn kan ẹni yẹn wá sọ fún pé èmi lẹni tó sọ fún nígbò wá lòun sọ fún ó wá ní mi ní ibo níwọ náà ti gbọ́n tó sọ yìí ó ní kó ká lọ ó fà òun lọ́wọ́ àwọn wá rìnrìn àjò yìí ó nígbà táwọn wá àwọn wá báwọn èèyàn tí wọ́n jókòó fi hálùkọ́tì wọ́n jókòó lẹ́yìn tí wọ́n fọ́ọ̀mù sáàkù láàrin ara wọn èèyàn kan wá ń sọ̀rọ̀ ó ń ṣe wáàsí fún wọn wọ́n lẹ́yìn tó ń ṣe wáàsí fún wọn yìí òun ló sọ fún wa nígbà tó wá béèrè ó ní hadithi yìí mi ń gbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam mi ń sì gbọ́ lẹ́nu wípé èèyàn kan lànábì sọ wípé ó lèmi ni mo rọ́ kalẹ̀ nígbà tí mo rí àwọn èèyàn yẹstẹ̀kìlúnà hadisi ni wọ́n máa ń sọ àtàwọn wáàsí mi wọ́n ti pa kuraani tì mo wá kó àwọn hadisi tí òdì ń fọ́ sí jọ tó jẹ́ pórí ara mi ni mo ti rò mo wá sọ wípé ànábì sọ pé ọlábà ń bẹ fún súra báyìí ọlábà ń bẹ fún àyà báyìí káwọn èèyàn lè máa kà ló fi jẹ́ pé ẹ̀ rí i pé àwọn èèyàn lè ní ẹlòmíà máa parọ́ á lóun parọ́ láti fi gbẹ́sìn gani kò sí àyè fún irọ́ o láti fi gbé ẹ̀sìn jà jọ̀mọ́ gbogbo tó bá ti ń jẹ́ irọ́ jọ̀mọ́ ó máa ń rẹ̀ ẹ̀sìn lẹ̀ ni o anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó sọ nínú hadith abu rira ó ní man kadaba alayya faliyatabawa makaadahu minan nar ó lẹ́nikẹ́ni tó bá parọ́ mọ́ mi ohun tí mi ń sọ tó bá ní mo sọ anabi ní àgàtà fi jókòó nínú iná kó pèsè ẹ̀ka lẹ̀ o al-Mughira ibn Shu'ba òun náà sọ pé ànábì sallallahu alayhi wa sallam sọ wípé innal kadhiba alayya laysa ka kadhibi ala ahad wa man kadhaba alayya falyatabawwa maq'adahu minan nar ó ní ẹnikẹ́ni tó bá parọ́ mọ́ mi kó lọ wá àga tá a fi jókòó nínú náà kọ́nà ọba àlekè ọlá kó má ṣe láì nìkan kan wa níbi ìmá parọ́ mọ́ òjíṣẹ́ ọlọ́run ọba àti níbi ìmá parọ́ mọ́ ànábì ọlọ́run ọba àlekè ọlá ẹ̀ wá rí kadhib bainal ibad láàrin àwọn èèyàn láàrin ara wa karamu yel muhsanat gẹ́gẹ́ bí obìnrin tó jẹ́ ní ire tí ò kì í ṣe ṣìnà kéèyàn wa máa parọ́ ṣìnà mọ́ bí àwọn oníjàbù yẹn á òun tó ń dánwò pẹ̀lú jàbù wọn eléyìí sábàbí orí ibu ni o àwọn jọmọ kan nínú jọmọ mùsùlùmí táǹpẹ ní ṣíà ohun táwọn fi gba orí ibu tiwọn láti ìgbà yẹn títí di àsìkò yìí láti fi di ọjọ́ gbèǹde àlìkìyàmọ̀ nìyẹn ìmà parọ́ mọ́ àwọn ẹni rẹ eléyìí ò dáa wá fi lè máa àmàlà bákan náà ìmà parọ́ nígbà tá a bá ń bára wa lò wá fi sílà ìmà parọ́ nígbà tá a bá ń tajà ànábì sallallahu alayhi wa sallam ó ní albayyani ala shurutihim ó ní ẹ̀rá wọn tí wọ́n bá ń tajà wọ́n gbọ́dọ̀ wà lórí májẹ̀mú wọn o malam yatafarraqa tí wọ́n bá tí ìjọ pínyà alalkhiyar àwọn tí wọ́n bá jẹ́ olùtajà àtolùrajà wọ́n wà lórí pé wọ́n ní freedom mo lè ní mi rà mọ́ mo lè ní mi ń ta mọ́ nígbà tá a bá ti jọ depart ṣùgbọ́n tá a bá ti fira wálẹ̀ ẹni tá a tajà fún ti gbé ọjà lọ ẹni tó gbowó ti gbowó lọ ó ti parí nìyẹn anabi sallallahu alayhi wa ó ní tí àwọn méjèèjì tí wọ́n bá wá ṣe òdodo pẹ̀lú tí wọ́n tà yìí ó ní ọlọ́run bá máa fàlùbáríkà sí ọjà wọn ó ní ṣùgbọ́n o tí wọ́n bá parọ́ tí wọ́n tún wá fi àwọn nǹkan tí ò yẹ kó fi pamọ́ nú ọjà tí wọ́n fi pamọ́ fúnra wọn ní àwọn àlébù ó ní ọlọ́run bá lékè ọlá ayọ̀ àlùbáríkà kú omi ọjà wọn ẹ rí irọ́ pípa kò tọ́ nígbésí ayé mùsùlùmí a gbìyànjú láti sá fún hátà fìlìmìzáà kódà ńgbà tá a bá ń ṣeré láàrin ara wa a tún gbọ́dọ̀ máa fi ọ́ ṣeré anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní wailun lilladhi yuhaddithu ó ní ẹgbẹ́ kó máa bẹ́ èèyàn kan tó ń sọ̀rọ̀ wayakdhibu liyudhika bihi alqawm ó wá ń parọ́ torí ó fẹ́ káwọn èèyàn rẹ́rìn ṣé mẹ́pà àwọn ẹ̀fẹ̀ àwọn èèyàn sọ ẹ̀fẹ̀ di lẹ́nìí tó jẹ́ wípé ẹ̀fẹ̀ làwọn fi ń ṣiṣẹ́ tẹ́ bá wá wo ohun tí wọ́n sọ látòkèdè lẹ̀ irọ́ ni ànábì ní wáìlù làhù wáìlù làhù ó ní ègbé ọlọ́ọ̀ba kó máa bá wọn ègbé ọlọ́ọ̀ba kó máa bá wọn àwọn tó ṣe pé wọ́n máa ń fi ẹ̀fẹ̀ wọ́n máa fi ń ṣeré ló fi jẹ́ pé mùsùlùmí agbọ́dọ̀ jìnnà sírọ́ wàláyà juzul kadhib illa fi ba'di al-amakin ẹ wàá rí irọ́ pípa kò tọ́ àyàfi ní àwọn ọ̀nà kan ní àwọn ọ̀nà kan lẹ́tí lè rí kí mùsùlùmí kó pa irọ́ fil islahi bayna nígbà tá a bá ń ṣe àtúnṣe láàárín àwọn èèyàn tó ń jà àwa fẹ́ ṣe àtúnṣe àbí nígbà tá a bá wà lójú ogun téèyàn bá wà lójú ogun tó fẹ́ dáàbò rẹ̀ àwọn àyè tí ọlọ́run bá ọlá tó ti gbà wá láàyè nìyẹn ànábì wa muhammad sallallahu alayhi wa sallam nínú hadith umu khultum ànábì sọ fún wa ó ní laysa al-kadhib alladhi yuslihu bayna an-nas fayanmi khayran aw yaqulu khayran ó ní kò kí ń ṣe rọ́ọ̀ ẹnikẹ́ni tó ń ṣe àtúnṣe láàrin àwọn èèyàn ó wá ń sọ dáadáa ó ń sọ dáadáa bí kò máa sọ wípé ah, àáfà tó dẹ̀ ń bájà yẹn nígbà tá a pàdé lánàá dáadáa báyìí ló ṣe o dáadáa báyìí ló sọ nípa ẹ ó ní tírú eléyìí bá ń ṣẹlẹ̀ ẹni ò kì í ṣòpùrọ́ tó ló fẹ́ fi ṣe àtúnṣe ni. wazada muslim bukhari ló bá ẹ wá ìmáàmù muslim wá ṣàlékún pé ìyá ìsọ wípé wàlám asma'ahu yurakhisu fi shay'in mimma yaqulu nas illa fi salat ó ní ìyá ìsọ wípé anabi sallallahu alaihi wasallam òun ò rí kó ṣègbà láàyè fún wa nínú àwọn ọ̀rọ̀ tá a máa ń sọ àyàfi ń bi nǹkan mẹ́ta ó ní ta'ani alharb ó ní òun náà nígbà tá a bá ń jagun lọ́wọ́ wal islah bayna nas àti nígbà tá a bá ń ṣe àtúnṣe wà hadithu rajuli imra'atahu wà hadithu mar'ati zawjaha ó ní àbí ọ̀rọ̀ tí ọkùnrin máa ń sọ fún ìyàwó ẹ̀ àbí èyí tí ìyàwó máa ń sọ fún ọkọ nígbà tí ọkùnrin tí ò nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ tó sì sọ fún ìyàwó ẹ̀ pé i love you kí ẹ̀mẹ́kò ti parọ́ irú rọ́bà yìí sì kò sí láì mẹ́ẹ̀ so ìyẹn níbi tí a ti lè rí irọ́ pípa kọ́nà ọba kó má ṣe ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa láti lè bọ́ níbi irọ́ pípa jọ̀mọ́ ó dọwọ́ wa láti mójútó àwọn nǹkan kan àkọ́kọ́ ń bẹ̀ muraqabatullah ká máa ṣọ́ ọlọ́run ọba àlekèọ́lá ká gbà pé ọba ń rí wa níbi tá a bá ti ń sọ̀rọ̀ gbogbo ń tà ń sọ ọlọ́run ọba ń gbọ́ ó ń rí wa yasma'u wa yara ọba tó ń gbọ́ ni ọba tó ń rí ni ni nígbà tá a bá ti ń ṣe eléyìí a máa fún wa láǹfààní láti jìnnà sí irọ́ pípa ọlọ́run bá sọ fún ànábì sallallahu alaihi wasallam pé wàtàwákàlà àlàlà aziz rahim ọlọ́run ní máa gbára lọ́lọ́run ọba alaziz ọba bíi ọba alágbára arahim ọba oníkẹ́ alladhi yaraka hina taqum ọba tó ń rí ẹ gbogbo bó ṣe ń gbòkègbodò bó ṣe ń dìde tó ń kírun fọ́lọ́run ọba wataqallubaka fi sajidin àti gbogbo ìgbà tó ń forí kanlẹ̀ fọ́lọ́run ọba ọba nípa sóhùbàtú sọ̀lìhì ìmá bẹ pẹ̀lú àwọn ẹni rẹ̀ ọlọ́run yá yọ alẹ́ taqullaha wa kunu ma'a sadiqin ọlọ́run ẹ páyọ lọ́ọ̀ba ẹ sì máa bẹ pẹ̀lú àwọn ẹni rẹ̀ nínú tá a láwa ń bi irọ́ pípa ma'rifatu anna Allaha ìmọ̀ àmọ̀dájú nípa wípé ọlọ́run ọba àwọn tí wọ́n bá jẹ́ onírọ́ wala yahdihim àti pé ọlọ́wọ́n bá àlékè ọlá kò ní tọ́ wọn sọ́nà wà á nàlẹ́ kádìbà mani'u li hidaya àti pé irọ́ pípa ó máa ń kọ́ di ni láti rí ìtọ́sọ́nà ọlọ́wọ́n bá àlékè ọlá ni o. nígbà tẹ́lẹ̀ bá ti wà ní ọkàn wa a máa ràn wá lọ́wọ́ ọlọ́wọ́n bá àlékè ọlá ó ti sọ fún wa wípé òun ọlọ́wọ́n bá àlékè ọlá ó lóun ò nífẹ̀ẹ́ àwọn tó bá jẹ́ kí ni allahu la yahdi man huwa kadibun kafar ọlọ́run ló wọn ò ní tọ́sọ́nà ẹnikẹ́ni tó bá jẹ́ onírọ́ tó sì jẹ́ olùṣẹbọ sí ọlọ́run ọba àlekíọ́lá bákan náà ni wípé ìṣìnàbùn muamalat tó dé kìlò fìlè kadib gbogbo àwọn ọ̀rọ̀ gbogbo àwọn ṣe sí tó lè fi wá sínú ọ̀rọ̀ pípa a gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé à ń jìnà sí wa ikhlasu lillah òun náà ni pé gbogbo ta bá ń ṣe ká máa wà transparent lórí ẹ̀ ká máa abẹ́lẹ̀ ọba àlékiọlá kó má ṣe ìlà ẹnìkọ̀ọ̀kan wa níbi irọ́ pípa kó ṣe wá ní ẹni tí a máa sọ òdodo kọ́lọ́n kó sì fi ẹsẹ̀ wa rinlẹ̀ lórí ẹ̀ aqulu qawli hadha astaghfirullahi wa lakum wastaghfiruhu innahu rahim. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله ashabihi أجمعين. praise be to Allah the Lord of the world may the peace and blessing of Allah be upon the prophet the topic of the sermon today is in continuation of what we have started and al-aqabat fi tariq al-hidayah impediments or the things that will take us away from the path of Almighty Allah in the previous sermon we mentioned the sixth thing that will take us away from the path of Allah and that was injustice and today what we have mentioned is al-kadhib lying so lying is not the part of the muslim we have said that lying is one of the attributes of shaitan shaitan is a liar he lied to our foreparents our parents adam and hawa by lying he took them away from paradise he took them away from the blessing and the mercy of almighty allah so lying is act of shaitan So we have to go away from this, as lying is not an attribute of the believer. Allah commands us to be truthful in our deed, in our talk. Allah wants us to be truthful. He said, Ya ayyuhalladhina amanu taqullaha wa qulu qawlan sadida. Allah said, Oh, you will believe. Refer Allah fear Allah wakulu qawlan sadida and say what is truth always yuslih lakum a'malakum by doing so Allah is going to set your affairs aright So one thing we have to note is that lying is part of what? Of shaitan. We have said that lying is an attribute of the munafiqun, the hypocrites. Allah does not love these people and he said that innal munafiqina fi darkil asfali minan nar they are going to be at the deepest part of the of the hell we pray to Allah we seek his refuge against hell so the munafiqun the prophet sallallahu alaihi wasallam said that their attributes are three idha hadatha kadhaba whenever they talk they lie wa idha tumina khana whenever you entrust them with something they will betray wa idha wa'ada akhlafa whenever they promise they do not fulfill this is act of the munafiqun we have said that lying is also an attribute of dajjal the first messiah he was named dajjal because dajjal means al kazab the one that is known for lie it, it has been stamped that he's a liar. So these attributes do, do not befit a believer. It is not the attribute of the believer. We have said that attribute of lying is the way of shaitan. And Allah has warned us against shaitan. لا تعبدوا shaitan. Innahu lakum aduwu mubin. Do not follow the path of shaitan. Do not worship shaitan. He is your open enemy. Lying is attribute of the munafikun, And munafikun are those people that profess Islam. They claim to be Muslims, but in their heart they are not Muslims. They claim to be Muslims because they want to have some benefit in Islam. They want to have permission to marry among the Muslims. Because if they are not Muslims or do not claim to be Muslims, it is not allowed to marry Muslims. For that reason, some of them will claim to be Muslims because they are living under the law of Islam they are living an, in an Islamic environment they don't want people to segregate them in the environment for that reason in order to have access to the Muslims and their property they profess Islam they claim to be Muslims whereas they are not Muslims Allah said about them that wa idha ladina amanu qalu amanna whenever they come to you they say ah we are believers وإذا خلا إلى شياطينهم but when they are together with their devils they say inna ma'akum we are verily with you Inna ma nahnu mustahzi'un we only make jest of the believers yukhadi'un Allah Allah said they seem to deceive Almighty Allah the munafiqun they want to deceive Allah walladhina amanu they wish to deceive the believers Wa ma yakhda'una illa anfusahum but they believe not, not, none but themselves. So as a believer, we should not follow the path of the of the non-believers. And we have said, Dajjal, Dajjal, the Prophet sallallahu alaihi wasallam said, you should always seek refuge against Dajjal. Masihu Dajjal. So lying is an act that is attributed to Shaitan, to the munafiqun, and to the Dajjal. So we should always try to move away from lying. And we have said lying can come in three folds. One is to lie against Almighty Allah. To lie against Allah. وَقَالُوا اتَّخَذَ الرَّحْمَنُ وَلَدًا When they said, surely Allah has begotten his son. وَقَدْ جِئْتُمْ شَيْئًا نِدًّا Allah said, you have come with a very clear lie. So it is a lie upon Allah to associate partner with Allah to attribute son to Almighty Allah, to attribute wife to Almighty Allah. It is an act of lying. It is an act of lying to say things about Allah of which you have no knowledge. Things you don't know about Allah. To pass judgment on Islamic issues without knowledge is a lie upon Almighty Allah. So Allah does not permit this. One of it is to lie upon the prophet by saying what the prophet never say. The Prophet sallallahu alaihi wasallam said, "Man kadaba alayya falyatabawa maq'adahu minan nar." Whoever attributes to me what I have not said should prepare his place of residing in air. Inna al-kadhiba alayya, he said, lying upon me is not like lying upon any other being. Wa man alayya falyatabawwa maq'adahu minan nar. Whoever lie upon me should have his own place in air, fire. So we pray to Almighty Allah to save us from this. Part of what we take you take someone away from the path of Allah is lying. Allah said, Inna Allah la yahdi man huwa kadhibun kafar. Allah will never guide the liars. He will never guide the non-believers. So here, Allah described the non-believers with the liars. Meaning that liars are very close to the non-believers, even though they are Muslims. When you look at what the Prophet sallallahu alaihi wasallam said that wa in soma, a liar is a munafiq wa in soma even though he fasts wa in sola even though he pray wa in za'ama annahu muslim even though he claims to be muslim so lying can take us away from islam so we should try as much as possible to do away from lying the things that will save us from lying we have said to always remember allah to us always have the feeling that Allah is seeing you, that anything that you do is not hiding from Almighty Allah, and to always be with the righteous people. In nasita yudhakirunak. Whenever you forget, they will remind you. Wa in zakarta yu'inunak. And whenever you remember to do things, they will assist you upon it. So we pray to Almighty Allah to be with us and make us among the the truthful ones. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب قوموا لصلاتكم يرحمكم الله